sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ lọ́n kọ́lọ́n kó ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn sọ̀hábí ànábì àti gbogbo mùmìnì tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bó ti yẹ kí àánú ọlọ́run ọba ìyọ́nú ọlọ́run kó máa kárí àwa náà títí di ọjọ́ ìgbìnà kìyàmà hadithu ẹlẹ́kẹ̀wá èyí tí alhafidhu ibn rajab alhambali rahimahullah rahmatan wa sa fi جامع العلوم والحكم قال عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى طيب لا يقبل إلا طيبا وإن الله تعالى أمر المؤمنين بما أمر به المرسلين فقال فقال تعالى يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا فقال تعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله واشكروا لله إن كنتم إياه تعبدون ثم ذكر الرجل يطيل السفر أشعث, وأغ... أشعث أغبر يمد يديه إلى السماء يقول يا رب يا رب فمطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنا يستجاب لذلك رواه مسلم حديث إليك هنا نيتضيقني الصحابي الجليل abu huraira radiyallahu ta'ala anhu wọn ló gbà wá um, àti sọ ìtumọ̀ inna allah ta'ala tayyibun la yaqbalu illa tayyiba ní ìjòkó yìí tí ó kọjá àti ìtumọ̀ àyà méjèèjì èyí tí ọlọ́run ọba fi ń pa àwọn mọ̀mẹ́ni láṣẹ ní déédé irú àṣẹ pa àwọn òjíṣẹ́ rẹ̀ àkórí eléyìí ni wípé ọlọ́run ọba ọba tó mọ́ni. الطيب والطيب في وصف في أوصاف الأقوال والاعتقاد والأعمال ọlọ́run ọba ọba tó mọ́ tí ò ní gba nǹkan kan àfi nǹkan tó mọ́ látọ̀dọ̀ ẹ̀dá rẹ̀ sọ pé léyìí ó wà ní ìbámu pẹ̀lú ayé ọlọ́run ọba tó sọ pé ní ilayya yas'adul kalimut tayyibu wal amalu salihu yarfa'uhu gbogbo gbólóhùn tó bá dáa nínú ẹ̀ ní àdúrà wà nínú ẹ̀ ní àwọn àdìkárò wà àtòríṣiríṣi tó eléyìí máa jáde lẹ́nu ọmọ mùmíní al-amalu salihu yarfa'u àwọn iṣẹ́ dáadáa òun náà ni yóò gbé dé ọ̀dọ̀ ọlọ́run ọba gbogbo èyí tí anabi wí àti àyà méjèèjì yìí èyí tí mo alefo èyí tí anamsọ̀rọ̀ sálà ń dákọ́ nu hadithu yìí gbogbo ẹ̀ anabi ń ṣe láti múra kalẹ̀ fún àlàyé nǹkan tó fẹ́ ṣe fún wa láti sọ pàtàkì àdúrà láti sọ májẹ̀mú àdúrà àtàwọn okùnfà nǹkan tí ọmọ ń jẹ́ kí gbígbà àdúrà ó ṣẹlẹ̀ fún mùmìnì àsọníjọ́wọ́ ní wípé Sa'ad bin Abi Waqqas radiyallahu ta'ala anhu fi hadithi ibn Abbas radiyallahu ta'ala anhuma qal. lamma sa'ala nabi sallallahu alaihi wa sallam Sa'ad bi ó bẹ̀rẹ̀ lọ́wọ́ nabi wípé káà nẹ́bí sọ̀rọ̀ sálà ń kó bẹ lọ́hùn fún un ó ṣẹ̀wọ̀n ní mustajaba da'wa ẹni tí tó bá ti ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run tó bá ti ń ṣe àdúrà tọ́lọ́hùn máa gbà anabi sọ̀rọ̀ sálà ń sọ fún pé ya Saad ìrẹ́ Saad atib mat'amak oúnjẹ rẹ àti ibi tí ó ti máa wá jẹ́ kó dáa wà atib malbasak ntọ́ máa wọ̀ sọ́rùn jẹ́ kó dáa wa atib mashrabak ntọ́ máa mu àti tó ti máa wá kọjọ́ kó da tẹ́kù mustajaba da'wa tọ́ bá ti lè ṣe léyìn kò sì ní ìdàmbá ọbẹ̀ lọ́hùn pé kọ́lọ́hùn kó sí ọ ní ẹni tí ọlọ́hùn máa gbàdúrà rẹ̀ tọ́ bá ti ṣe yíhun ọlọ́hùn máa gbàdúrà rẹ̀ àwọn eléyìí tún lọ anifisara sallam wa dákọ arákùnrin kan fún mavekaro arrajul anabi wa dákọ wọn àtọ̀fọ́njọ́ ni wípé arrajul níbi marifa ni alifu alam tó ń túmọ̀ sí wípé àwọn tánàbí ń bá àwọn aṣọ abẹ́jọ́ náà lọ́hùn sallallahu alaihi wasallam radiyallahu ta'ala anhu àwọn náà mọ arákùnrin wọn mọ̀ yòpéèlò sáfàr arìnrìn àjò ni A wà á rọ̀bàrọ̀ kọ́dà kìí àjò nìkan kéèyàn bá rí i yóò ti pé eléyìí àpẹẹrẹ ẹni tí téèyàn máa ń ń bẹ ara rẹ̀ mú kì í tó wá yìí nìkan yarfa yadayhi ila sama ó tún wá ń tẹ́wọ̀rẹ̀ sama yaqulu ya rabbi ya rabbi òun bẹ̀ lọ́hùn ya rabbi ya rabbi anabi sọ wípé gbogbo ń ta kàkà lẹ̀ yìí tànàbí kàkà sallallahu alaihi wasallam àwọn nǹkan tí máa ń jẹ́ kí àdúrà tètè gbà ni so anabi wa tún sọ àwọn ah, nǹkan míì tárakùnrin yìí máa ń ṣe ọ̀tí kakọ́kọ́ túmọ̀ eléyìí náà àkọ́kọ́ àwọn àwọn àfáǹgbà tí wọ́n ń ṣàlàyé àdúrà fún wa àdúrà gẹ́gẹ́ báwa náà sì mọ̀ wípé ní òun ni ànábì sallallahu alaihi wasallam lóró yìí wípé ní sayful mu'min ìdá mùmìn nínú sayfu ìdá tí mùmìn ní tá máa fi ń jà so ìdá yìí kò sí nǹkan tí parí òká ẹlòmíì lè máa rò wípé ní à ẹni tó ń gbé idà lọ́wọ́ pẹ̀lú ẹni tó ń gbé ìbọn lọ́wọ́ yìí ni John kódà tó tẹ̀ wá ní òní tó yẹ pé ní idà àti ìbọn pẹ̀lú ẹni tó wà lókè pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan jagun tí ayé òde òní ọ̀tún gbogbo ẹ̀ àdúrà ò yẹ kó wá kó wá tà hàn bali yẹ kó kó wá tà hàn àdúrà ó lágbára dèdè agbára wọn kódà agbára àdúrà tó ju títí wọn lọ torí pé a rí pé láyé alẹ́ bisalaam nǹkan tí wọ́n máa fi ń jagun àkọ́kọ́ òun náà ní àdúrà kó tó di pé wọ́n lọ sójú ogun ìpọ́ lọ́wọ́n ọba gẹ́gẹ́ bọ́lá sọ pé wà má ramaita idh ramaita walakinna Allaha rama gbogbo tí mòmìnir bá ṣe ìtọ́nà bá ní kó oríṣi nǹkan ló ṣe ọlọ́run ló ṣe so àdúrà ó se pàtàkì púpọ̀ nígbèsí ayé ọmọ ẹ̀dá ọmọ ènìyàn pàápàá jùlọ mùsùlùmí pàápàá jùlọ mùmí lódodo so àdúrà yìí wá ní ó ní ṣíṣe ọtíṣe rẹ̀ táwọn sọ yìí kìí ṣe wípé ẹ kan àbí wípé àṣírí kan àbí nǹkan tẹnìkan gbọ́dọ̀ mọ̀ rárá ní ti gbogbo ni nínú nǹkan tá a ní wípé ẹni tí ó bẹ fi bẹ ìró àwo lòun jọ wọn ló máa ṣe kó tó di pé ó jòkó àdúrà àbí yóò tó bẹ ìgbà náà kí àyà alukurani pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ tọ́lọ́mùbá fi ń ṣàlàyé gbogbo eléyìí fún wa nínú àwọn àyè tí a rò wípé ó ń tọ́kálẹ̀ mẹ́múnú bá òun náà ni bólú ọ̀nà sọ pé níwáyé idha sa'alaka ibadi anni fa inni qaribun ujibu da'wata da'i idha da'ani falyastajibuli wal yu'minu bi ọlọ́run ní rẹ̀ ànábì sallallahu alaihi wasallam tí wọ́n bá ń bi ọ́ pé bóun mo ṣe èmi ọlọ́run bá bóun mo ṣe sún mọ́ ẹnì kọ̀ọ̀kan wá sí ọlọ́run ní fàyè fásitì alákàáyé bá di àní fa inni qarib sọ fún wa pé ní èmi ọlọ́run ọba sún mẹ́ni kọ̀ọ̀kan bá ti fún ju ara ẹ̀ gan lọ fa inni qaribun kì í tún wá ṣe wípé ìsúnmọ́ lásán kò jí ibùdó àwàtà dáì ọlọ́run ní gbogbo ẹni tó bá pè òun òun ó dáhùn bí mòmìnì bá pè ọlọ́run ó dáhùn mòmìnì lóhùn bẹ́ẹ̀ ni tí èsì mòmìnì bá pè ọlọ́run ó dá lóhùn so àwọn àfáà ní wípé nírú ntọ́lọ́run bá wí òun la máa fi rí ibi tí ọlọ́run bá bá ti ń challenge àwọn tí èsì mùsùlùmí pé kí wọ́n ṣe nǹkan báyìí àti pé ọlọ́run máa ń fi klọ́ọ̀sì sí pé tí ó fi yọra ẹ̀ kó fapẹ̀jú ọlọ́run ní pé min mithlihi wad'u shuhada'akum min dunillah gbogbo ibi tọ́lọ́wọ́n bá ti challenge wọn wad'u shuhada'akum min dunillah ẹ pé gbogbo ń tẹ́ ẹ bá gbójúlé gbogbo ń tẹ́ ẹ bá mà wípé òun ni ó gbàdúrà yẹn pé àmọ́ ẹ má pè ọlọ́run min du àfàyàfi ọlọ́run nìkan ni ẹ má pè àwọn àbá ní pé torí pé tọ́lọ́wọ́n bá ṣe àyẹ̀fi tọ́lọ́wọ́n bá bá pè ọlọ́run ọlọ́run ó dá wọn lóhùn káfíńtì pé min dunillah ẹ má pè ọlọ́run o tán bá wá pẹ ọlọ́run lẹ́yìn ìgbà náà ṣùgbọ́n ti ṣàìgbọràn nù àmọ́ níbi tó kù tọ́lọ́run ti ń pa gbogbo àwọn ẹrú rẹ̀ láṣẹ ọlọ́run ní pé ẹ̀pẹ̀hún fún bùkátà àtàrà wa báyìí bá sàálàkà ìbáàdì àní fa ìní kọrí ìbòn òjìbù dáwàtà dá ìdáda àní fẹ́lẹ́ ẹsẹ̀ ìbò lì gbogbo ẹni tó bá pẹ́ ọlọ́run dà lóhùn ọlọ́run wá sẹ́yìn àfihàn jẹ́mu ìpínlẹ̀ ẹsẹ̀ ìbò lì àmọ́ káwọn náà kan kọ́kọ́ dóhùn ọlọ́run ọba lónìí náà ilé yẹn sáà alikalimu tayi wàlẹ amalu sọọlẹ bákanná inna allah ta'ala la yaqbalu inna allah ta'ala tayyibun la yaqbalu illa tayyib fali yastajibu li kan kọ́kọ́ dẹmi Ọlọ́run ba lónìí na fali yu'minu bi kan sì gba tọwọ́ tẹsẹ̀ kan wọnú al-iman so níbi àwọn arìpọ́lọ́wọ́n ọba májàmú méjì péré náà ni istijabatu minna ilé ntọ́lọ́ ní ká ṣe ká ṣe ntọ́ ní ká má ṣe ká jìnnà sí i lẹ́yìn náà alìmánu bíi ká gbà wípé ní òun lọ́ba tipa rẹ̀ ká gbogbo nǹkan n tó bá ṣe ló ṣe n tí ò bá ṣe gbogbo ayé ò lè ṣe gẹ́gẹ́ bí hadithu abdullahi bin abbas radiyallahu ta'ala anhu ya gulamun arifi allah fi raha arifika fi shidda wa'lam anna al-ummata ummata kullahum gbogbo ẹwà yíká pátápátá tán bá lẹ́yìn ní sàmàwàlá yẹn fàwọ́kà bí shay'in báwọn bá kó ìjọta láwọn ṣe nǹkan kan fún ọ láǹfààní kan lam yanfa'uka illa bi shay'in qad katabahu Allahu laka èyí tọ́lọ̀ bá ní ó ṣe ní ó ṣe tọ́lọ̀ bá ní kò ní ṣe kò ní ṣe à lódì kejì náà tán bá tó ń kójọ tán nípa àwọn ó ṣe kan pé àwọn ó láburú ni èyí tọ́lọ̀ bá ní ó ṣe ni èyí tọ́lọ̀ bá ní kò ní ṣe kò ní ṣe so àfàlẹ́ òmìnira bí ìmánu níbẹ̀ òní wípé kágbà wípé ní ọlọ́run ọba ni òun ló ní gbogbo nǹkan a rí i pé language kò sí nbẹ èdè wo láfi bẹ lọ́wọ́ ọlọ́wọ́ ní àkókò ṣe májẹ̀mú èdè kan gbogbo èdè téèyàn bá lè fi ṣàdúrà kó fi ṣàdúrà nígbà táwọn àfáà máa ń sọ wípé èyí tó dáa jù gan ni wípé èdè téèyàn bá máa wípé ní gẹ́gẹ́ báwọn ilé ìbọn sọ wípé ní dream language èdè téèyàn máa fi ń lálàá ìní pé èdè téèyàn gbọ́ tó fi kó fi ń lálàá so kò sí nǹkan tí ò lè fi tọrọ yìí ni kéèyàn fi bẹ lọ́hùn torí pé òun ni ó lè ni ó lè ni ó lè jẹ́ kó ṣàlàyé nǹkan tí ń bẹ fọlọ́run ọba however ó yẹ pé ní béèyàn bá gbọ́ lárúbáwá láti fi bẹ lọ́hùn òun ló dáa jù àmọ́ béèyàn bá wá gbọ́ láti fi bẹ lọ́hùn kó fi lárúbáwá lẹ̀ láti pé ní haúsá ló bá gbọ́ kó bá haúsá bẹ lọ́hùn yorùbá ló bá gbọ́ dáadáa kó fi yorùbá bẹ lọ́hùn òyìnbó ló bá gbọ́ dáadáa kó fi òyìnbó bẹ lọ́hùn iye tó bá wà pé ní rọrùn lọ́rùn tóun ó lè fi ṣàlàyé nǹkan tóun fẹ́ láàrin àtọ́lọ́run ọba kó ṣe dáàtúmọ̀jẹ̀mọ̀ àkọ́kọ́ nù lẹ́yìn rẹ̀ òní tí anabi kọ́ wa nínú hadithu yìí then àwọn afáwa ni pé nínú nǹkan tá a gbọ́ yé nínú hadithu yìí nínú àwọn nǹkan tí máa tètè ṣe okùnfà gbígbàdúà àwọn àmì náà tó ń bẹ tó pọ̀ tí ò sínú hadithu yìí láti máa kà pẹ̀lú ọgọ́rùn náà hadithu ti ń bọ̀ àmọ́ èyí tí ń bẹnu hadithu mẹ́rin ni tànàbì dákọ̀ anabi sallallahu alaihi wasallam dákọ̀ asafaru qala thumma dhakara ar-rajula yutilu as-safar ló ṣe wá dákọ arákùnrin kan tí ń ṣèrìn àjò nú àwọn okùnfà gbígbàdúrà òní ìrìn àjò wà ànábì sọ̀rọ̀ sálà sọ pé ní sàlásù dàwátín mustajabatun la shakka fihinna da'watul mazlum wa da'watul musafir wa da'watul walidi liwaladihi. حديث بهذا اللفظ أخرجه أبو داود والترمذي وابن ماجه النبي صلى الله عليه وسلم pé ní àdúrà èèyàn mẹ́ta kan bẹ àbí ìran àdúrà mẹ́ta kan bẹ salasu da'awati mustajabatu gbígbà ni wọ́n ntọ́lọ́run ti gbà ni wọ́n kì í ṣe pé níṣẹ́ máa retí wípé ní àjọ ọlọ́run gbà bí òní tán bá àfi ká má ṣe àdúrà tán bá ilé ṣe àdúrà pẹ̀lú ògo ọlọ́run ọba ti gba assurance látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wasallam ọwọ́ sọ́díkù alimọ̀sídókù anabi sì kàn án fún asọ̀rọ̀ asálàm àkọ́kọ́ anabi ni pé dáwàtúlù musafir ẹni tí onírìn àjò onírìn àjò lópin ìgbà tó bá sì wà lórí ìrìn àjò tí ń rìn yálà ó ti débẹ̀ nàbí kò tí ì débẹ̀ ni tó bá bẹ ọlọ́run pẹ̀lú ògbọ́n ọlọ́run ó gbà àkọ́kọ́ dáwàtúlù mazlum alákọ̀ọ́kọ́ tánàbí sàtọ́nù dákọ̀ nílé ni pé dáwàtúlù mazlum ẹni tí wọ́n bò sí ẹni tá a ṣàbòsí fún tá a yàn jẹ so wọ́n fọwọ́ lágbá lójú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá ilé bẹ̀lọ́n ọlọ́run ó gbà nínú hadith omi inú ẹgbàá wa mi náà sọ̀rọ̀ sọ pé ní ah, dáwàtò mazlum àdúrà ẹni tá a yàn jẹ́ tá a bù sí anábì ni pé laisa bainahu wa baina Allahi hijabun kò sí gàgá kankan láàrin òun àtọlọ́run ọba direct entry ni àbí tí ò bá tí ò bá tí ò bá ṣàdúrà ẹlẹ́ẹ̀kejì dáwàtul musafir arìnrìn àjò ìrìn àjò tí èsì ìrìn àjò ẹsẹ̀ so da'watul mustajaba àdúrà rẹ̀ ọlọ́run gbà ẹlẹ́ẹ̀kẹta da'watul walidi liwaladihi àdúrà tí òbí màmá ni ìtò lágbára jùnú àbí bàbá ìkíní kejì tó bá ṣe àdúrà fún òbí ọlọ́run ìkíní kejì àwọn òbí méjì tó bá ṣe àdúrà fún ọlọ́run ó tó bá ṣe àdúrà fún ọlọ́run ó àwọn mẹ́tẹ̀ẹ̀ta àbúdà ó dúró tẹ́rìmìlá tí nínú wọn jẹ́ wọn gbẹ̀lẹ́ wa nínú ẹgbà wá míì tí tírímìdì gbà wá ń tiẹ̀ hadith nǹkan náà ni pọ̀tùpàtọ́ ń débi dáwọ́tul wálidi tó pé ní àálà wàlídìhì ìní pé tó bí òun bá ṣe ìpèlè ọmọ rẹ̀ tó ń sàwádà ni òsì ń bẹ ọlọ́run ó gba ìpè rẹ̀ tó èyí náà àfàmọ́ sọ pé ní òbí pàápàá jùlọ ìyá títí ẹ̀ ní òun ló lágbára jù torí pé ọ̀ ń da ẹsẹ̀ ìdàlùjẹ́ náà wà ó sì ní three quarters gbogbo ráìtì tí ó yẹ máa ní lórí ọmọ so màmá ò gbọdọ̀ máa ṣe ìpele ọmọ rárá bí tí òkú lè mọ yálà yẹn ṣàwàdà ni àbí kò ṣàwàdà ni eléyìí ò dáa so àpọ̀lọpọ̀ àwọn èèyàn ti fi ọwọ́ ara wọn síra nígbà táwọn àtàn ṣẹ̀ṣẹ̀ bí ọmọ bí èpè bá wá ń ja ọmọ nígbà tó pẹ́ wọn ó tún mọ wá fọwọ́ ara wọn da ilé ara wọn rú òun ló ti ṣépè lọ́mọ nígbà wà kékeré tàmí nílẹ̀ Yorùbá bí wọ́n bá ran kò sí ní tí yorùbá ó ṣe tí wọn ò ní tí yorùbá ò ní fi bí èpè bí èpè sí wà á ní ìyẹn olórí ibú ọba ń gbé kíní ọ̀rọ̀ ọ̀rọ̀ kò sí nǹkan tí yorùbá fi tí wọn ò ní fi wọ́n sàrí pàǹfì kíní kẹsì sọ ọtí látàárọ̀ náà dèdèrìn ọ̀rí bó ṣe ń wó papòpapò sọgbẹ́ eléyìí ò dáa tó mùmíní máa ń sọ ẹnu rẹ̀ ni mùmíní lóbìnrin máa ń sọ ẹnu rẹ̀ ni uh, tó ntẹ́nìkàlọ́sọ́là máa ń tí n tó kọ́ wa n tó fi kọ́ ìyá ńlá wa Fatima radiyallahu ta'ala anha tó jẹ́ ọmọ rẹ̀ obìnrin tó bí Hasan àti Hussein wípé gbogbo tó máa wí atbi kalamak ọ̀rọ̀ tó dá ni wọ́n máa sọ ya gulami ya waladi barakallahu fik ya mami barakallahu fik àwọn àdìkárò tí wọ́n máa ṣe u'idhuka bi kalimatillahi tammati min kulli shaytanin wa hammatin wa min kulli 'ainin lamma gbọ̀n eléyìí tó bá bẹ́ẹ̀ bá rán máa ń sẹ́ lọ́ra nǹkan wá òun àyè dókà bíkẹ́ lè máa ti láyé tá a máa ti mi kúlẹ̀ ṣẹ̀tọ́ ni wàá máa tọ́ mi kúlẹ̀ àyìn láàmà so gbogbo àwọn eléyìí ni àti bàbá máa ń ṣe fún ọmọ tó ní kúkúrò ni wípé inú àwọn okùnfà gbígbàdúrà ọ̀kanù àsáfàrù ìrìnàjò àdólómù ẹ̀ntàyànjẹ àti òbí ìjẹ́ òbí ni gbogbo ẹni bá bí ni ìtàn wa pè ní ìjẹ́ òbí ni kò túmọ̀ sí direct biological father or mother bàbá bàbá ara òbí ló wà bàbá bàbá bàbá tí bó ṣe wó lè jìnnà tó bẹ́ẹ̀ náà ní ṣáìdì màmá náà gbogbo àwọn eléyìí wọn là ń pè ní òbí so tá a gbọ́dọ̀ tẹríba fún wọn a sì gbọ́dọ̀ bọ̀wọ̀ fún a sì gbọ́dọ̀ máa retí káńsà dúà fún wa. Ehm, bákan náà inú àwọn nǹkan tuntun máa ń tànà sọ̀rọ̀ sọ̀rọ̀ ń dákọ̀ níbi òtẹ́ẹ̀lì sáfàr ọ̀sán yìí pé aṣááta agùbàrà so irun rẹ̀ takókó ó dọ̀tí so islam wọ encourage wa ká máa dọ̀tí torí pé inna Allah ta'ala tayyibu la yuqabbilu tayyiba àmọ́ lára ẹ̀kọ́ àdúrà ni wípé kárẹ̀ra wa ń lẹ̀ àtàbádọ́lù wà tàbárò wà ní ìtọ̀rọ̀ kárẹ̀ra wa ń lẹ̀ fún ọlọ́run ọba gbogbo tọ́rọ̀ bá ṣe fún wa ọlọ́run fẹ́ anáṣọ sọ́lọ́n sọ wípé ní inú ọlọ́run bá máa ń dùn tó bá kẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bá kẹ́ mọ̀mìnì kó jẹ́ kí mọ̀mìnì ò jẹ́ kọ́lọ́run gan ó rí wípé yẹ́ẹ̀sì mo kẹ́ lágbájá tó kó wọṣọ tó dáa tí ò ní sínú àpà ń kó jáde dáadáa ní ìtí oní sinapa ń bẹ tí oní bọ́mọ ẹlòmíì nínú jẹ yíyún wa àmọ́ tá a bá fẹ́ bẹ lọ́hùn kọ́ àná ká pírísẹ́ǹtì ara wa níwájú ọlọ́run ọba ní pírísẹ́ǹtì tó máa yẹ pé ọlọ́mọ àìpé ni yes ẹ̀rú omi ló dúró wájú mi yìí ká farabalẹ̀ fọlọ́run ọba báyìí pé nínú ìsìlámù àyà ìṣẹ̀ṣẹ̀ máa dúró fọlọ́run ẹni tí fọlọ́run kò sí nínú àṣà mùsùlùmí ọlọ́run ló ní àgbéga kò dìgbà tá a bá fò sókè ká tó le ga والذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ọlọ́run ní àwọn mọ̀mìnì ìròyìn mọ̀mìnì nù àtọ́jú pé ni wọ́n máa rántí ọlọ́run ọba pàǹbà tèyá bàbá lórí bàbá pẹ́ ní orí ìnàró bá ní óbúdé bá wọn àti sàdúrà wọ́n sàdúrà lórí ìnàró tápẹ́ ní orí ìjòkó ni wọ́n bá wà wọ́n sàdúrà lórí ìjòkó wọn náà tápẹ́ ní wọ́n rọ̀gbọ̀kó ni wọ́n dùbúlẹ̀ ni wọ́n sùn ni ẹni wọ́n ti mọ̀ sàdúrà kò sẹ̀sẹ̀ nídìí pé ká change position náà mi tó dájú pé báyìí padà sọ nísìnyí pé àbá fẹ́ ṣàdúrà tó gbà pé ní àdúrà ìbáàdà ní ẹ̀sìn ni ká jòkóó ká fún un ní àsìkò àmọ́ kì í ṣe yíyan ṣe májẹ̀mú àdúrà ni pé àfi tá a bá jòkóó lórí awọ àbí tá a bá dé mọ́sálásí rárá béèyàn ń wà níbi iṣẹ́ rẹ̀ tó ń ṣiṣẹ́ kó máa ṣàdúrà àwọn ọlọ́kadà tí wọ́n ń gun ọ̀kadà kó máa ṣàdúrà dráìvà tó ń wa mọ́tò kó máa ṣàdúrà oníṣẹ́ ọ́fíìsì tó wà lọ́fíìsì rẹ̀ kó máa ṣàdúrà kò ṣẹ̀ṣẹ̀ di ìgbà tí a bá jòkó kò tó lè bá ṣe àdúrà àdébùsọ̀rọ̀ sọ̀rọ̀ sọ wípé ní aṣáájú àwọn ọgbàrà kásá àmọ́ kájẹ́ kọ́lọ́ ọmọ wípé ní ẹrú òun ló dúró níwájú ọlọ́run ọba àdébùsọ̀rọ̀ sọ̀rọ̀ sọ wípé ní rúbà aṣáájú àgùbàrọ̀ dùkọ̀mùrọ̀yìnì madfu'in bil abwabi law aqsama ala Allahi tọ́lọ́mọ mẹ́jọ kó sọ wáyé pé ní àdúrà ṣíṣe kì í ṣe pé ní pẹ̀lú aṣọ kì í ṣe pé pẹ̀lú appearance ni but ọkàn àti iṣẹ́ tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ń ṣe òun ni òun ló pàtàkì jù arábìnrin wọn fàájẹ pé ní ẹ̀ẹ́rì ẹlòmíì rúbà aṣááfẹ́ àgùbàrọ̀ mélòó mélòó èèyàn téèyàn ló sáré pé léyìí bóòlù àṣírí rírí rẹ̀ kò dùn wò lójú kò dùn rí bóyá pẹ̀rẹ̀ oríṣiríṣi àpẹẹrẹ ni but kì í ṣe pàfọ́ fọ ara ẹ̀ ní bọ́lọ̀ ń ṣe dẹ́hùn nù kì í ṣe kó fọwọ́ ara ẹ̀ fà á ni bọ́lọ̀ ń ṣe dáa ni dókítà mùrẹ́rìn tí pé ní ẹlòmíràn pé ní kò níjà sọ̀rọ̀ kan lọ gbogbo ibi tí wọ́n ti ra sọ̀rọ̀ kan náà ni wọ́n ní ta òní àti máa kà alágbájá ní lọ. mọ̀dùfọ́ ìbílẹ̀ àbúwá tẹ̀pẹ̀tẹ̀ bá rí gẹ̀ẹ́ ẹ̀fẹ̀ lè fi ilẹ̀kùn tí jáde pé léyìí ẹ̀jẹ̀ kà yẹn máa wọlé wájú pé àkàtì wọlé táwọn bá fẹ́ wọlé alifẹ́ tì so law aqsama ala Allahi la abarrahum tó bá ṣe wallahi tallahi fún kinní kan ọlọ́run àbárọ̀ rẹ̀ yìí ni pé ní ọlọ́run ò ní jẹ́ kí wallahi ó sílẹ̀ kò ní jẹ́ kó ṣe mistake pé lágbájá òde lọ́la pẹ̀lú ògùn ọlọ́run ọba bí wallahi lágbájá òde lọ́la pẹ̀lú ògùn ọlọ́run yóò dé ìdí ìlà ìta ọlọ́run ò ní jẹ́ kí wallahi tó ṣe ń kó ó di balẹ̀ tó yẹ lórí ń bẹ náà yẹn bẹ́ẹ̀ kò wá túmọ̀ sí wípé ní aṣọ rẹ̀ ní òdà bí nǹkan kan ṣákìlẹ̀ ẹlòmíì nature rẹ̀ physical ẹlòmíì bẹ́ẹ̀ níjọ́ kan ní ní Medina professor kan máa ń pè ní professor Torokistani lára àwọn àgbà professor ní linguistics ni ó wá invite àwọn èèyàn sílé rẹ̀ so náà àwọn tó invite ìmáàmù ọ̀kan lára àwọn ìmáàmù wa ní mọ́sálásí anabi sọ̀rọ̀ sọ́lá wa ń bẹ ẹnìkan bẹ lára àwọn ìmáàmù mọ́sálásí tó yẹ pé tẹ bá rí so òun tiẹ̀ ìyà jáńjálá báyìí ni ọlọ́run òbùn lára tó bá wà nù àlìkínbà tá ẹ̀dá mọ́ but tó bá wà lókè ń bá ilé pọ́sùn kẹ́yìn má dà mà àfẹn tó bá má dáadáa so náà wà lára àwọn invitee àwọn tá ń bẹ lẹ́nu ọ̀nà kò bàbá ò wọ àlùkìńbà rẹ̀ ńgbà òde àwọn ohun òjò wọlé àti òjò wọlé ẹ prof answer à ń pè pé à ń retí yín nípa ohun tó wà lẹ́nu ọ̀nà tó ẹ wọlé mọ̀nà nípa àwọn òjò wọlé ni so ń jọ òun àwọn yẹn tí ẹ̀ tó wá pé ní subhanallah ẹ wo internet lọ́wọ́ ti sọ tipẹ́tipẹ́. Eh, rubba ashab agbara dhu tamrayn tó pé ní yóò rọra sí pẹ́lẹ́ngẹ́ ni madfun bil abwab tó pé ní wọ́n ti rí pé wọ́n yóò ní wọlé walakin law aqsama ala Allahi la barrahum sàwọn yìí ni eh, eh, n tan pè ní ìtẹríba tawadu kò sì ṣe bí because ọlọ́pàá máa ń tẹ̀lé ọ̀bọ̀ tó kọ ọlọ́pàá ò tẹ̀lé wọn kọ́lé kọ́lọ́pàá máa tẹ̀lé wọn wọn bá lọ́mọdé àti àmà tẹ̀lé bọ̀ tó nígbà tó ń lọ yìí òun lọ fún primary I mean personal assignment tó ń ní so nínú àwọn nǹkan tí máa ń jẹ́ kádùá àgbà ni pé kéèyàn ó rẹra rẹ̀ ńlẹ̀ níwájú ọlọ́run ọba sẹ̀bà ní sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ní máa ń tàwa bọ́ àlèláhi rafa àwòrán gbogbo ẹni tọ́lọ́run bá ní kó tẹríba fọlọ́run ọba ọlọ́run gbèga dáàsì ní pé ń ba ẹni tó máa ń tẹríba náà pé ẹni tó bá ní nǹkan tó lè fi gbéraga ní ń tẹríba béèyàn ò bá ní tó lè fi gbéraga tí máa ń tẹríba yíyàn yìí sì tẹríba o ó ní ládàbí nù ó máa ń wọ ara rẹ̀ nìyíùn nígbà tí ẹni tí ó wá lọ bìkan náà lè má jọ wọlé táwa débẹ̀ tán nípa ẹ wọlé àní ààrẹ jáde káwọ́ ojú kọ báyìí táwa nípa ó ní tẹríba ẹ̀pẹ́ kọ tẹríba ó máa wà rẹ̀ nìyóò àmọ́ ká máa ṣe nǹkan ní mọ́sálásí nurudin nísìn kí ìmáàmù wa dé bóyá wọn pẹ́ díẹ̀ tó dé ni táwa rí pé ibi táàgà kù sí làwọn jókòó sí ìmáàmù ẹ wọlé ààrẹ jáde ìtẹríba nù táwa padà rí ìmáàmù kò sí kóra wọn padà wọn padà léyìn dìde níbi tí wọn wájú wọn padà lẹ́nìkan dìde ní ìmáàmù gbọdọ̀ wá wájú bọ̀tán wọn tẹríba tàwa bọ̀ wà nílá ọ̀wọ́jà lásà haithun tá àmì sunna nabi sallallahu alaihi wasallam so ẹni méjì ẹlẹ́ẹ̀kẹta yẹrfa yàdé arákùnrin yìí ń tẹ́wọ́ sókè so lára àwọn ẹ̀ẹ́dàbí eh, àti tí máa ń sokùnfà gbogbo àdúrà ní kẹ́yìn ó tẹ́wọ́ sọ́lọ́run ọba anabi sallallahu alaihi wasallam sọ pé ní inna allah ta'ala hayyun karim inna allah ta'ala hayyun karim ọlọ́run ọba ọba olójútì ni ọba àtijú ni ọba tí máa ń tijú ni karim ni ọba ọlọ́rẹ̀ ni yastahyi min abdihi ọlọ́run a máa tijú ẹrú rẹ̀ anyẹ́rẹ́fà ilé ìyàdé yìí kó wá tẹ́wọ́ rẹ̀ sọ́lọ́run kó tẹ́wọ́ rẹ̀ sọ́lọ́run wàyàrá dàhó sefran khasira kó wá káwọn náà kó káwọn náà padà ló fìfo ọlọ́run sábà ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá tẹ́wọ́ tó ṣàdúrà pẹ̀lú ògo ọlọ́run kò ní káwọn rẹ̀ padà ló fìfo ọlọ́run gbàdúrà rẹ̀ so rọ́fòlì ẹ̀dín kíyìn ó tẹ́wọ́ sọ́lọ́run ọba lára okùnfà gbígbà àdúrà ní òun àná sọ̀rọ̀ sọ̀rọ̀ dákọ̀ nínú àdìsí pé ní yẹrùfọ́ òyẹ̀dẹ́yìn ní tí wọ́n ń tẹ́wọ́ rẹ̀ sọ́lọ́run ó di okùnfà mẹ́ta ìtawọ́ sí sọ́lọ́run kátẹ́wọ́lá wọn ní pé èèyàn ń tẹ́wọ́ ń sàdúrà àwọn ẹ̀rí tó rà nàìjíríà sọ́lá náà tó náà bá ń sàdúrà ìmọ̀ ń tẹ́wọ́ sókè ìmọ̀ ń tẹ́wọ́ sọ́lọ́ wọn bá oríṣi ọ̀nà mẹ́rin òní ó sàbátà ánìwò sallallahu alaihi pé màá fi ń tẹ́wọ́ sí sọ́lọ́ àkọ́kọ́ nínú rẹ̀ òní wípé yóò na ìka kan sókè kejì yóò na ọ̀tá méjì papọ̀ rárá ìka ẹyọ kan kò ní ọ̀nà sókè anabi a máa ṣe eléyìí sallallahu alayhi wa sallam lórí mímbàrí pàápàá jùlọ tó bá ń ṣe duawo istisqa àdúrà ìwọ́jò allahumma aghithna allahumma aghithna allahumma aghithna allahumma alina la hawalina àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ́lá yóò na ìka ìsọ̀kè bá ìka ayọ̀ kan ìka ọ̀tún yóò na sókè rọ́fúnlẹ̀ dẹ́nu lára rọ́fúnlẹ̀ dẹ́nu so tó túmọ̀ sí pé kì í ṣe wípé ìsìnkọ́ òní kàbí lórí mímbàrí nìkan àwa náà tá a bá ń ṣàdúrà pàápàá jùlọ tá a bá ń dá ọlọ́run bá bóyá yá Allah ni yá Karim yá Rahman ni so ìyẹn náà kàkà sókè lára arákùnrin ẹ̀dín ló wà. bákan náà ó tún sàbátà àní sallallahu alaihi wasallam wípé ìmọ̀ ń na kìí ṣe nìkan yóò na ọwọ́ rẹ̀ sókè. Okay torí pé sábàtà àmì sọ̀rọ̀ sálàm rọ́fà àyàdé yìí hátà yúrọ̀ bàyáàdù ebìtìhì a máa náwó rẹ̀ sókè títí tá a fi rí funfun abíyá rẹ̀ sallallahu alayhi wa sallam so eléyìí náà máa ń ṣe nígbà istisqa bàtà máa ń wá òjò so tí ó náwó sókè báyìí so lára ìtawọ́sọ́lá ọba náà ni so àwọn afáàkàn wáyé pé ní because eléyìí lára ìdáàrò iftiqaru al-abdi ila ìgbà tó ìyẹn ń sọ fọlọ́n pé yes ọlọ́run sọ̀rẹ́ndà fún ọ sòkọ́ gbà ẹlẹ́ẹ̀kejì kò ní nà sókè yányán so yóò ṣe níwájú dèédé wájú rẹ̀ yábọ̀ ẹ̀dẹ́ yìí ìdára wájú yìí mustaqbilan laha so yóò sì dèédé òjò ẹ̀ báyìí wa ẹ̀yìn ọwọ́ rẹ̀ dáàrú ẹ̀dẹ́ ni min jihati al-qibla wa bathun ẹ̀dẹ́ min jihati wajhihi so yóò gbé síwájú láìpẹ́ ní kò ní rí nǹkan kan àbàtàlẹ́wọ́ rẹ̀ pé ẹ̀yàn ọwọ́ wà níwájú kíbúlà ẹ̀yàn ọwọ́ kọjú sí kíbúlà ojú ọwọ́ kò kọjú sí ojú rẹ̀ eléyìí ná ara ọ̀nà tánà sọ̀rọ̀ sábà ń gbà kàwé sókè ẹ̀ náwó sókè ni. nínú ẹ̀ wọ́n ní wípé yóò gbé yóò ṣe ìdá àmàǹkìbéyì dédé èjìká rẹ̀ ni ó wà wà zọ́hìrù kàféyì àtẹ́lẹwọ́ rẹ̀ yóò kọjú sí sámà wà bá sorry òbá tún kàféyì àtẹ́lẹwọ́ rẹ̀ yóò kọjú sánmà wà zahiru kafayni ila al-ardi àwọn wà nílẹ̀ ẹlẹ́ wà hà kàdà yìí tó kọ́mọ̀ jù lè lọ kọ́mọ̀ jù bóyá máa ń ṣe so báyìí pé yídà eléyìí ni àbí eléyìí ni àbí eléyìí ni àbí kéèyàn náà wá sókè ni gbogbo ẹ̀ kò sí tí o sàbàtà gbogbo ẹ̀ ló wà rádà so eléyìí mẹ́rẹ̀ẹ́ ni ẹ̀rí wà fún ó sàbàtà pé náà wọn akótóbó al gbogbo tẹ́lẹ̀ àwọn hadith tó fẹsẹ̀ rìn lẹ̀ wọ́n gbàgbà wá rẹ̀ now bàbá wa tẹ́wọ́ sókè tán tá a bẹ̀ lọ́hùn tán bò láka bò ní àgbò ọwọ́ wa sí ṣé àáfi ọwọ́ abọ́jú ni àáfi ọwọ́ abọ́jú ni àbí àfi kọ́ àyà ni àbí àfi kọ́ ìjìká ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí lam yẹ́rìndì àni nàbí sallallahu alaihi wasallam ó ṣe kò sí ẹ̀rí kankan látàdà fún ẹ̀rí tó wà ní wípé ní yálà ó nàka ẹ̀ sókè ni yálà ó nawọ́ sókè ni yálà ó àtẹlẹwọ́ lọ́nà sókè ni tó bá ṣe tán ń dáwọ́ ẹlẹ́ ni sallallahu alaihi wasallam tó kò í ṣe pé yóò fi bọ́ ojú àbí yóò fi pa rárá ibi tá a ti máa ń fi ọwọ́ pa ọ̀tọ̀ ni pé eléyìí òun yídá ọ̀nà méjì àbọ̀nà mẹ́ta náà ni hadithu naum azikaru naum bàbá fẹ́ sùn àdìkárù tánà sọ̀rọ̀ sálà tí ìyá ńlá wọn ṣànípa ní sọ̀rọ̀ sálà máa ń ṣe pé tó bá fẹ́ sùn yóò tó bá ti jòkó lórí ibùsùn rẹ̀ so yóò ka suratul fatiha kólú wà láwò mẹ́ta kólú àwọn tó méjèèjì mẹ́ta mẹ́ta ẹ̀yọ kọ̀ọ̀kan mẹ́ta mẹ́ta so wàyà ń fò fi yẹ̀dẹ̀ yìí wá ṣe ìgbà tí wọ́n kàn kì í ṣe tọ́bọ̀ tí wọ́n ti sí ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta so ìfipá ojú rẹ̀ àti ráṣọ rẹ̀ waman malaka fi jisimi àti ibi tipa rẹ̀ bá tún ká lára rẹ̀ ìyàlá wọn ṣàpàtà wọn pé ní gbogbo ara ọtí gbogbo ibi tọ́lọ̀ bá ní kípa rẹ̀ ká látòkè délẹ̀ so yóò fi pa yóò fi pa yóò ṣe wá sùn aláṣẹ́kè àìmán sallallahu alaihi wasallam yóò ṣe wá fi ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ sùn níbẹ̀ wọn ẹ̀rí wà ìpìtà bá ṣàdúrà tán ìpò yìí òun náà àtàwọ́sọ́kè náà ni níbi àfikárò náà àtàwọ́sọ́kè náà ni so àyè ṣe lè yàtọ̀ kò sọ́wọ́ àfi rárá àwọn màmá ìyá obìnrin tó fẹ́ ṣe àdúrà nóòmù fọmọ rẹ̀ òun náà yóò ṣe yóò fi ṣe léyìn yóò fi pa ọmọ lára torí pé eh, Ànábì sọ́lá ń kọ́ Fatima bẹ́ẹ̀ yàrá Fatima radiyallahu ta'ala anha bákan àdúrà ìtànpè ní eh, rọ́kíyà so àdúrà tá a fẹ́ ṣe fún bóyá ẹnìkan ní bóyá ó rẹ̀ ni ibìkan ní ń dùn ni so àbí ó ń gbọ́ bìkan so àá ṣàdúrà á fi ra ibi tí ń dùn eléyìí náà ẹ̀rí wà fún pé alẹ́ fi wọ̀tílẹ́yìn yìí kò sí ẹ̀rí mìíràn tó ní pé ká fi ọwọ́ bọ́jú àbí ká fọwọ́ pa àbí ká fọwọ́ ṣe nǹkan mi lẹ́yìn pé tábà ti ṣàdúrà káwọ́ ká dáwọ́ kalẹ̀. then lára àwọn tí a ní sọ̀rọ̀ sọ́nà tó ń dákọ̀ ó ní yòtílù yẹ́rfà yàdé yìí ok yẹ̀kúlù yà rọ̀b yà rọ̀b pé arákùnrin yìí ó ń ṣe yà rọ̀b àkọ́dí àti dákọ̀ mẹ́ta lẹ́ẹ̀kẹrin ni yẹ̀kúlù yà rọ̀b yà rọ̀b ó ń ṣe yà rọ̀b yà rọ̀b àfàmọ́ yẹn pé ní táàbà bẹ́lọ̀n kí ni la fi ń bẹ́lọ̀n àgbẹ̀ntì kúránì wí ni pé ní wàlẹ̀ láìl asmaul husna fàtúhùhù biha gbogbo ohun tí ń jẹ́ orúkọ tó dáa tó rẹwà ọlọ́run ló ní àwọn orúkọ yìí tọ́lọ̀ ní ntọ́lọ̀ ní ká máa fi ṣe ni pé ká máa fi pe òun ká máa fi bẹ lọ́n òní láyé pé ní ẹnì kọ̀ọ̀kan wa náà la ló kọ ntòkọ̀ ẹ̀fọ́ ni ká máa fi pera wa náà yìí pé lágbájá wa ọlọ́run ọba náà àá fi pè á máa máa fi bẹ ọlọ́run ọba ni pé torí nínú èdè lárúbáwá ànídáwó mínà adínà ìlàlá aládùá òun ẹni tí tó kéré tí máa ń pe ẹni tí tó ga so èyí òun ń bẹ lọ́wọ́ ni àbí òun ṣàdúrà ni báwa bá ń pe ọlọ́run ìjọba pé à ń ṣe àdúrà ni àwọn wà nǹkan ni so àwọn orúkọ ọlọ́run wọn pọ̀ àwọn afáàní wípé ní èyí tó aláàdọ́mì mú níwò èyí tó le tó lágbára jù nínú ẹ̀ òun náà ni Allah láfíìrì jalal òun ni pé òun ni òní ṣèkọ́kù àmọ́ gbogbo yòókù òun ló ní méjì méjì gbogbo yòókù ló ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kù kì í ṣe gbogbo yòókù náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kù àwọn ni wọ́n nítorí pé ní ó pọ́sibù ká pè wọ́n láì fi abúdò kún ó pọ́sibù ká pè wọ́n ó pọ́sibù ká pè wọ́n láì fi abúdò kún nígbà tí òyìnbá ṣe orúkọ ọlọ́run gẹ́gẹ́ bí ra òfò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ imú ṣẹmọ táàpé ní àrọ̀ òfò bá ní tó yẹ ní alifu alamọ̀ nínú orúkọ ọlọ́run ọba nù èèyàn gbọ́dọ̀ pé àfikún ní abúdò rọ̀ òfò nínú arrahim ó kọ ọlọ́run ọba ní èèyàn gbọ́dọ̀ gbé àbíkó ní abdul nínú bọ̀tú bá ti ń di pé raouf rahim gẹ́gẹ́ bọ́ lọ́run fi ṣe ròyìn nípa sàlọ́ sàlá nu akhiru suratu tauba laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anitum ifun azizu sàmù ọlọ́run gan náà alazizu ọlọ́run ọba ní ń jẹ́ tó bá ti di alazizu abdulaziz ni wàá pé ní azizi bá ní tí ò ní alifu alam ó kọ èyí wọn lè má fi abudukun raufu rahimi so ara àwọn yíyún yíyún máa ń sábà dá èdè àbátí àìgbọ́yélẹ̀ pàápàá nílẹ̀ yorùbá hamidu àbí raufu so àwọn míì sábà ṣe ìyàtọ̀ láàrin wọn ńgbà wo ni ó ní abudu ńgbà wo ni ò ní ní abudu tó bá jẹ́ pé ó kọ ọlọ́run ọba ni tó lásìkò ní abudu tí ìbá ti sọ ó kọ ọlọ́run ọba àlè má fi abudu kù tó èyí tó ń lágbára jù náà ní yá Allah gbogbo àwọn orúkọ yìí ọlọ́run ní ká máa fi pè wọ́n ni tó a ó wàá mú ẹni tí ń wá fápẹ̀júwe ní ìsìn tó yẹ pé ní jíjẹ mímu arísìkí òní ń wá dáhùn pé rọ̀zákù òun ló ló súnmọ́ lẹ́yìn yá rọ̀zákù yá rọ̀zákù rọ̀zákù ni so arọ̀zákù ni òun ló ná sábà rẹ̀ ẹni tó yẹ pé ní ipò ní ń wá sàn pé alimẹ́líkù ni so àwọn afáàní pé èyí òun èyí ó mú èyí tó relevant sí nǹkan tẹ̀yìn wá ní òfin bẹ́ẹ̀ lọ́hùn tó bá ti á pè yóò ṣàdúrà àmọ́ èyí máa wá pé ọlọ́run lásán láì wí nǹkan kan èyí máa pé ọlọ́run ọba lásán láì wí nǹkan kan lára ibi tí lára àwọn àkíyèsí kọ̀ọ̀kan tá a máa ń pe àwọn kọ̀rí kọ̀ sínú kàmọ́ wá pé ya Allah ya Allah ya Allah ya Allah ya Allah ya Allah láì wí nǹkan kan àwọn ọmọ ìdí ìyẹn kan tó bá ń pè é láì wí tí wọn bá kí ni ọsẹ ń pè láti ẹka wíńtọ́ wí so bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́n bá náà so bákan náà èèyàn ò tún gbọdọ̀ wá chẹ́ǹjì orúkọ ọlọ́run bó ṣe pe ra rẹ̀ ní ká pè ara àpèjúwe kan àmì àkíyèsí kan náà tó ń wáyé pé náà kan wáyé pé ní hùhù ọlọ́kòsó kòsí òun olóko ọlọ́run tó wà náà àdéhìí ìmọ̀ Allah àbí eh, Rahman Ar-Rahim àtàwọn tó kù àmọ́ hùhù ọlọ́run ìjẹ́bẹ̀ẹ́ àpọ̀lọpọ̀lọ ah, ní hóhó bákan náà àwọn ọkọ̀ tó yẹ pé ní èèyàn wá lè pè láì fi ábúdù kún tẹ́lẹ̀ gbogbo à ń pè kíní kan sí ní sígàtò mọ̀bálágà nù sọ́rọ́fù tá a sẹ́ uh, absolute uh, name of almighty Allah àwọn yìí òun yóò gbọ́dọ̀ pè wọ́n láì má fi ábúdù kún Allah èèyàn gbọ́dọ̀ pé láì má fi ábùdù kún alwahab kò sí ti ń jẹ́ wàhábì wọ́n ti máa ń pè ní ilẹ̀ yorùbá abdulwahab lani arozak kò sí ti ń jẹ́ razaki so arozak ni alagafar kò sí ti ń jẹ́ gafaru abdulgafar ehm, àti gbogbo àwọn tó báṣibáṣi pé alwahab rozak alqawam àti gbogbo àwọn yìí àmọ́ lẹ́yìn wọn tó yẹ pé ní gẹ́gẹ́ bí raofu ni rahimu ni àwọn lẹ́yìn wọn ó pọ́sibú ká yẹ pé ní ìsìlẹ̀ àkájọ́ kọ́ lọ́n àbíká má jẹ́ òkọ́ lọ́n ẹ̀kọ́ ya rọ́bù ya rọ́bù ó ń sọ pé ya rọ́bù ya rọ́bù ó ń pe ọlọ́run ọba rẹ̀ tó lábẹ́ ẹ̀bẹ̀ náà tó ní pé gbogbo ń tábà pé gbọ́dọ̀ jẹ́ orúkọ ọlọ́run anything tí ìbá ti ṣe orúkọ ọlọ́run ọba èèyàn gbọ́dọ̀ pé àfáwọn ọ̀sẹ̀ pé ní tíyẹn bá fẹ́ àṣẹ́sì àdúrà ẹ̀ tí máa ń ṣe yá tíyẹn bá ti lè wí yá ká observe ohun ń bọ̀ lẹ́yìn yá tó bá pé ní yá Allah ọba ni àdúrà ni ya alwahabu bá ní àdúrà ni ya arrazaku àdúrà ni ya ayọ alimaliku àdúrà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ tí e tó bá ti jẹ́ ń yá nǹkan míì tí èso kọ́ ọlọ́run bá ní yéé ṣàdúrà o eléyìí ò dáa kódà bẹ́yàn bá ní yá muhammadu kò dáa torí pé ṣeríkù ni àti pé ó ti kọ́ láìsí ànábì sọ̀rọ̀ sálà pẹ̀lú ọlọ́run ọlọ́run nìkan ló ní ká ní fàdúrà òhò bíyà ọlọ́run ní ká pè ń pẹ̀lú ọkọ̀ kò ní ká fà ní ọkọ̀ ànábì sọ̀rọ̀ sálà ń pè ń bó ṣe tóun náà bọ́lọ́n ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó àgbọ̀dọ̀ fún ọkọ̀ rẹ̀ pé so gbogbo tó bá wá kó pátá lẹ́yìn àníbi sọ̀rọ̀ sálẹ̀ àti ìgbàtà àti ìta àbá tẹ́lẹ̀ ìfowópamọ́ àdábì bẹ́ẹ̀ lọ́n tọwọ́kọ̀tà alátọ̀ àfi bẹ́ẹ̀ lọ́n abakirisa ni sèdèkù àlẹ́ ìfowópamọ́ rẹ̀ bẹ́ẹ̀ lọ́n Umaru Uthmanu Ali radiyallahu ta'ala anhu kátùmọ̀ àṣọ àwọn tí ò tó àwọn tá a dákọ̀ yìí so ọlọ́run ọba nìkan àwọn fi ọkọ rẹ̀ tọ ọ̀rọ̀ ọlọ́run so anúṣọ sára ní pé nínú àwọn ìtànà ìṣọ̀rọ̀ sára dákọ̀ nù àdéhùn yìí nù yóò tẹ́ lò sáfàrò aṣááta wà agbára yẹrọfà yẹdéhì yẹkúlò ya rọ́bì ya rọ́bì anábìyà sọ̀rọ̀ sára sọ yìí pé ní gbogbo àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí tó bá pé sí yàn ẹyọ kan péré nínú wọn ẹyọ kan péré nínú àwọn tá a kàkalẹ̀ yìí nínú wọn ó tó kọ́lọ́run ó kọ̀ǹsídà rẹ̀ láti fi gbàdúrà èèyàn gbogbo mẹ́rẹ̀ẹ̀rin yìí ló wá pété ara ọkùnrin yìí mẹ́rẹ̀ẹ̀rin pátápátá arìnrìnàjò ni o ẹni tẹ́ pé táwọn gan bá rí àṣàánú ẹ̀ ni ó ti tẹ́wọ́ rẹ̀ sókè ń sì yá rọ́bì yá rọ́bì nfàt yálà wa ń ṣọ̀rọ̀ dá lọ́ta alẹ́ àníyàn ó gbàdí ìsìn kan wá pé ẹni sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ pé ní gbéyàn bá ń bẹ lọ́n tó bá sọ pé ní ìyá rọ́bì ìyá rọ́bì ìyá rọ́bì ìyá rọ́bì ẹgbẹ́ wa mi wọ́n sọ pé ní méjì péré ni ẹgbẹ́ wa mi ń bẹ mẹ́ta yìí ni pé yá rọ́bì yá rọ́bì yá rọ́bì mẹ́ta ẹgbẹ́ wa mi ń bẹ mẹ́rin gbéyàn bá sọ pé yá rọ́bì ìdá ẹ̀ méjì àbẹ́ mẹ́ta bẹ́ẹ̀ mẹ́rin ọlọ́tọ̀ wípé ní labbaika labbaika àmúdá ọlọ́run mọ̀dá ọlọ́run wí tọ́ba wí kí n gbọ́ arákùnrin yẹn wá wí pé ya Rabb ya Rabb tòun ti bẹ́ẹ̀ náà ànábì ní pé ní tọ́lá ànábì kan tó fà jíjẹ mímu rẹ̀ haramu ni ewíwọ̀ rẹ̀ haramu ni gbogbo tí tó fi ń ṣe pápátẹ̀ haramu ni ànábì ní fa anna yusajabu la istifahamu ni eléyìí interrogative sentence yìí bọ̀tẹ̀ eléyàn affirmative anabi sọlá ń confam ẹni pé irú ẹni bẹ́ẹ̀ láyé ó jìnnà sí gbàdúrà tó túmọ̀ sí pé ọ̀tọ̀ ni kéèyàn ó ní requirement ọ̀tọ̀ ni lẹ́yìn requirement ká má rí nǹkan tó impedi eh, requirement impediment tí ò ní jẹ́ kó ṣe sojú tó wá lágbára jù lọ pé ní àgẹ́gẹ́ bí mọ̀mí ní a máa ṣiṣẹ́ dáadáa àmọ́ èyí tó lágbára jù ní wípé ká jìnnà gidigidi sí ntí èjẹ́ kí àdúrà gbà so pàápàá jùlọ mòmìnì ẹni tí ẹ̀sìn mòmìnì yóò kọ̀ǹsíṣàn yóò kò sí fún tọrọ lọ́wọ́n ọba gbogbo ntí máa ń táyẹ̀ ntí ẹ̀sìn mòmìnì bá ń ṣe àwọn àgbàdo ọlọ́mọ sábà dá ló ń jù ọ̀tá àwọn ẹ̀ńtánàbí fún wa ni pé ní east deraju ni ọlọ́mọ àfi ń tẹ̀ wọ́n lẹ́kẹ̀ kí àwọn lè bá pọ̀ ni àmọ́ àwa tá a sọ pé ní a sọ̀rẹ́ńdà fọlọ́hún so ká jẹ́ pé ọlọ́run kó bá wa níbi tí ọlọ́run ti bí tó tó fẹ́ bá wa so hadithu àwọn nǹkan tí tó jẹ́ abala ẹlẹ́ẹ̀kejì ní hadithu àwọn náà ní eléyìí asbabu dua àwọn nǹkan tí máa ń tí máa ń jẹ́ kí àdúrà tètè gbà àti àti mẹ́nuba then àwọn nǹkan tí tó máa ń kọjí náà ara pé àti mẹ́nuba abẹ́lọ́ nǹkọ́lọ́ nǹkọ́ wọlé àkànṣe rẹ̀ kó sẹ́wá ní mujabu dáwà nítorí pé nítorí bá ń bẹ lọ́wọ́n ọba ọlọ́wọ́n tètè gbàdúrà rẹ̀ so uh, àwọn nǹkan mi tó bọ̀ tó pọ̀ torí àsìkò pẹ̀lú ọgọ́ta bá tó ní àsìkò náà àwọn kàtàkì sọ̀rọ̀ táwọn ni pé uh, ọmọ ń jẹ́ kí àdó tètè gbà wọ́n pọ̀ ọ̀tẹ̀lẹ́ ìta dákọ̀ yìí náà lásán gan ó ti tó àbẹ́lẹ̀ ọ̀nkọ́lọ́n kó uh, kó ṣe àlékún gbígbà àdúrà nìkọ̀ọ̀kan wa àkọ́lọ́n kó ṣe ní ìrọ̀rùn fún wa àkọ́lọ́n kó ṣe lílò rẹ̀ ní bọ́lọ̀ ṣíṣe kíkà rẹ̀ ní ìrọ̀rùn fún wa yìí kọ́lọ́n kó ṣe lílò rẹ̀ náà ní ìrọ̀rùn fún wa. Allahu la wala quwwata illa billah. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم kò sí ok sorry àpèjúwe gbígbàdúrà kò sádùá téèyàn ó ṣe tí ò ní ní àpèjúwe àbí tí ò ní ní àpẹẹrẹ sorry but kò sí ẹ̀rí fún èyí tó common lọ́dọ̀ wa pé tẹ́nìkan bá wọlé pàápàá jùlọ ọkùnrin so tó bá wọlé wọn lè pe àdúrà ti gbà èyí tó common nù ọ̀tọ́ bá wọlé mo sábà gbà pé àdúrà gbà bàtí fún àwọn obìnrin gan-an àwọn gan ọgbà pé ẹni because ẹrú pọ̀lọpọ̀lọpọ̀ ọgbà mi ń bẹ ẹrú nísìnyí àwọn tán bá ń lọ ọjà bí obìnrin bá ti gbèrú tó bá gbèrú tó bá gbé ọjà rẹ̀ tán tó bá pàdé obìnrin kò ní yóò padà sí ilé lọ́wọ́ lọ́ọ́ tó mú sáàmù ọ̀tọ̀ bá pàdé ọkùnrin so yóò gbà yí pé ní gbígbàdúrà ó níjọ́ so eléyìí òun kò sí ẹ̀rí kankan fún pé ọkùnrin nìkan ní gbàdúrà bí obìnrin kì í ṣe obìnrin then eh, nípa ẹ ṣeun eh, nípa ti eh, ọ̀nà ìgbàdúrà mẹ́ tánu sọ̀rọ̀ tánu dákọ bẹ́ẹ̀ ni lára ẹlẹ́ẹ̀kẹrin bàtà ti dákọ àwọn àwọn àtìgbàbò ìjábà tán sáfàrò ní tàfẹ́lúlù ní rọ́pò yàdé nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin ò ní àlìhà àlìhà ò ní pé kéèyàn ó máa kéèyàn ó tẹ̀ǹpẹ̀lẹ̀ mọ́ ìní pé kéèyàn má sì pé nígbà tí mo ti ṣàdúrà lẹ́ẹ̀kan ti parí là àdábìnrin kan sọ pé ní kéèyàn ó kéèyàn sá kí n máa ní pé ní fa ẹni dàótò lọ́à dàótò dàótò lọ́à fàlámì sàjìbìlì làkíyè sá máa pè ní títí ẹ̀ torí pé ànábì ní pọ́nà mẹ́ta sallallahu alaihi wasallam máa fi gbàdúrà èèyàn nínú wáyé pé nìkan téèyàn ń bẹ tí ń ti ń bẹ lọ́hùn rẹ̀ ẹni tí ń bẹ lọ́hùn pé bóyá e, òun fẹ́ òun wáyé ipò kan lápèjúwe so councilorship nàbẹ́ ní ipò téèyàn máa ń wá so òun bẹ lọ́hùn kọ́ lọ́hùn kó jẹ́ kóun ó rí ipò òun bọ́lọ́n bá máa wí pé ní rírí ipò òun yóò kó aburú bá láyé rẹ̀ àti lọ́rùn rẹ̀ ọlọ́run ó gba àdúrà bọ̀ tí kò ní fún ní kò ní jẹ́ kó rí ipò ọ̀tá ìwá rí ipò wọn ò túmọ̀ sí pé gbàdúrà rẹ̀ ọlọ́run gbà tó kí ni ọlọ́run àfi ṣe ànábì ni wípé ní imma sharrun èyí àti ilé yìí yúdúfà ánìwò wọ́n yẹ pé ní aburú kan lọ́wọ́ fi di lọ́wọ́ fi di fún aburú kan tí ń bọ̀ tóun ò rí tí ó mà lọ́wọ́ fi di lọ́wọ́ fi di aburú fún un àbí yòdákàrò láwù ìláyọ̀ mi lẹ́kìyàmà àbí kọ́lá wọn kó bá fi pamọ́ fún títí di jọ́ngbà lẹ́kìyàmà tó lè dé bá fi mizani hasanatihi yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim lọ́jọ́ tó wó àtọmọ òní wúlò àfẹn tó bá wà pàdé ọlọ́run bá pẹ̀lú ọkàn tó mọ́ kangakanga so lára nǹkan tó lè dé bá ń jọ́nà ọ̀nà nù àwọn ẹgbẹ́ ní mọ̀mìnì lódodo mọ̀mìnì sọ pé ní àbẹ̀lẹ̀ mọ̀bẹ̀lẹ̀ mọ̀bẹ̀lẹ̀ ọ̀la gbàdúrà gbà ọlọ́run gbàdúrà ọ̀tọ̀ ọlọ́run máa máa bi tí tí wọ́n ń gba àdúrà sí àwọn akẹfẹ̀rí nìkan tí èsì mọ̀ mí nìkan ọlọ́run máa ń fún ní dídí nǹkan tó fẹ́ lọ́lọ́run ó fún un bá ń wá pọ̀ ọlọ́run lè fún un nípò òun náà ọlọ́run ó fún un torí pé àwọn eléyìí wọn kọ̀ débúná ìlàmà àmì lómìnira àmà ilé fàjà náà àbẹ́ àmì tó rọ̀ gbogbo ń tán ní òjá yìí lọ tó ń tó bá ń fẹ́ ọlọ́run ó ṣe fún un because kò ní kankan mí báburú bá ṣe kò ọlọ́run bá ìṣòro ńlá ìrojú so kò sí nǹkan tí wọ́n lè gbé pa ní níjọ́ ìgbàlẹ̀ kíyàmá torí kò ní òṣùwọ̀n lọ́jọ́ ìgbàlẹ̀ kíyàmá wọ́n sọ pé ní wákàtí múná ìlà máa àmì ìlú mẹ́ni àmàlì ajá náà habẹ́ àmà ń sọ̀rọ̀ ṣùgbọ́n tí mo mi ní tó mo mi ní òbúrọ̀ sọ pé ní ṣàdúrà ṣàdúrà àdúrà gbà ọlọ́run gba àdúrà so a sì ti máa kọ̀ntínú àti máa bẹ̀ ọlọ́run náà ni àdúrà sayful mu'min wallahu ta'ala a'lam Okay. àti sọ ti ṣe májàmú ni kéèyàn kọjú sí kíbla sọ yín lẹ́ka pé kì í ṣe májàmú tí àyè bá wà kéèyàn bá ráyè kọjú sí kíbla lòun ló dà torí pé ìbá dà ní tó tó bá lè kọjú sí kíbla ó dà bọ́ kì í wá sí pé dandan ni kí kó kọjú sí kíbla àyè kọjú sí kíbla kì í kò kò dínà wà ní mara kéèyàn ní àlùwàlá tó téèyàn bá ní ó dà òbí ò bá wá ní kì í ṣe eh, tọ̀hárà ò sínú májàmú gbàdúrà kò sí májàmú sísàdúrà yàfi kọ́ bọ́kọ́ sí àlùwàlá tá kọ́ sísàdúrà tí yàn bá lè ní ó dáa àmọ́ pé bí ò bá wá ní pé kò ní sàdúrà yóò kò sí kò sí nínú rẹ̀ then eh, tí yàn bá wá kírun tán ǹjẹ́ yẹn lè tẹ́wọ́ sókè àbí yẹn ò lè tẹ́ ọwọ́ sókè báyìí pa ti sọ alẹ́ kan wípé àwọn èyí tí eh, ẹ̀rí wà fún pàdé sọ̀rọ̀ tọ́lá ti tẹ́wọ́ sókè àti kà wọ́n títẹ́ wa wá ń sàdúà lẹ́yìn òun náà ìtàn wọn ń pè ní mutlaku dùà pé ordinary supplication thanks thanks the long ǹjẹ́ a lè tẹ́wọ́ sókè àbá a lè tẹ́wọ́ sókè a rí inú àwọn onímọ̀tá ní pé rárá a lè tẹ́wọ́ sókè àyàfi nínú istisqa tani sọ̀rọ̀ tán ti tẹ́wọ́ sókè òun àbí ní ìgbà tó lórí rọ́hìlà rẹ̀ tó fẹ́ ṣe hajj ó nà kàkà sókè wọn yìí nìkan àti láràfà gbà tó wà láràfà so ona ó tẹ́wọ́ sókè then ńgbà tó wà ní bádírù ní ogun bá dárí kótó nípa bẹ̀rẹ̀ ogun so ó tẹ́wọ́ sókè náà níbẹ̀ wọn so wọ́n ní gbà wọn yìí nìkan lẹ́yìn rẹ̀ pàdé tẹ́wọ́ sókè mọ́ so àṣírí náà fàtàn pé ńlá ìgbàláyé wà fún wa pé àlè tẹ́wọ́ sókè Wallahu ta'ala alámùbùsọ ọlọ́run kan ló máa ń kó so ráì pé ẹ̀rí tí tó sọ pé àlè tẹ́wọ́ sókè àbí tí ò restrict tẹ́wọ́ sókè rà yìí pé ó ó súnmọ́ jù sọ pé ní àlè tẹ́wọ́ sókè lọ torí pàdánù ọ̀sán kò ní pé ẹ má tẹ́wọ́ sókè àfàwọn àbí tí mo ti tẹ́wọ́ sókè yìí ọ̀tà wá rí ẹ̀rí mi irú àdéfò ìta kàtá yìí ní sàdéfò àbúrò rẹ̀ yìí ni pé ní yẹ́rọ́fọ́ yàdé yàkó yàrá bò yàrá kò sí nùrùn so ordinary àdúrà arábìnrin sọ̀rọ̀ tọ́lá ń rìpọ́tù then àdéfò tani sọ̀rọ̀ tọ́lá pé ní inna Allah ta'ala hayyun karimun yastahi min abdi idha rafa'a ilayhi pé ọlọ́run ọba tó ọba aláàánú ọba lójú ọba tó máa ń tijú ní fún ara rẹ̀ tí èsì dandan fún pé ọlọ́run yìí fẹ́ kí ẹnìkan ó tẹ́wọ́ sọ̀kọ̀ kó wá dá padà lọ́fẹ̀ẹ́fọ́ so ẹ̀rí pé kò sí pé ìrùn àbí ibì kan bẹ̀ so ìtọ́ pé ní bóyá ẹ̀rí ìtọ́ pé ní lẹ́yìn ìrùn kò sígbà tá a lè tẹ́wọ́ sókè Allahu alam nínú àwọn ẹ̀rí yìí ó ráyè pé olórin lẹ̀ ju kọ́tọ́ pé ní ìgbà tá a lè tẹ́wọ́ sókè ń bẹ lọ so wallahu ta'ala alam so lẹ́yìn ìrùn lè tẹ́wọ́ sókè nínú tàbá ń wà nù lé táwọn yan náfìlà lè tawọ́ sókè tàbá ń ṣe alikonotu lè tawọ́ sókè tàbá ṣe kìyàmù léyìí lè tawọ́ sókè Allahu ta'ala nìkan lọ́mọ tẹ́nìkan wọn. ok jazakumullahu khairan ọlọ́sàn ilé ẹ̀sán rẹ̀ kọ́ra ìbéèrè tó wà tẹkíníkà gan ni nígbà tá a ní wípé èdè tó bá rọyìn lọ́rùn kí n ò ṣàdúrà níta mi pé àdúrà tí pásánà àdúrà yàtọ̀ mi láàrin pásánà àdúrà àdúrà tó common àti àdìkárò ìta ń pè ní wúrìdì wúrìdì náà ń pè ní àdìkárò sòtò àwọn àti wúrìdì ọ̀pọ̀lọpọ̀ yẹn rò kó bẹ́ẹ̀ àwọn àwọn àtọ̀rẹ́kọ̀ ni wọ́n ní eh, wúrìdì ni rárá wúrìdì nìkan téèyàn ń ṣe continuously téèyàn ṣe ní gbogbo ìgbà náà ń pè múrìdì náà ń pè ní àbíkárò náà ń pè ní hezbo hezbo yẹwò mi wúrídò lè yẹwò àbíkárò yẹwò so àwọn eléyìí òun àbíkárò màsá tí wọ́n ní ká máa ṣe bánábì ṣe wùsà lọ́rọ̀ sọ́la láti wí yòó àbíkárò sọ́bà ìtàmọ̀sí láàárọ̀ bánábì ṣe láti wí léyìí òun àtàwọn àbíkárò bàbá gun machine wa àbíkárò mọ́tò wa rokóbò àbíkárò rokóbò bánábì ṣe wí láti wí yòó tábà ń sèrìn àjò àdó àrìn àjò bá náà sèrìn láti wí tó wà ní tó wá pé ní àgbékárò ni àwọn yẹun à ní chẹ́ǹjì <coughs> sorry fọ́múlà wọn àmọ́ àdó àti wàtá ń ṣe wọn làgbà lérò pẹ̀lú pàlípàlí ẹ̀ẹ́dẹ̀ ṣe Allahu alam o ọ̀sán. ara o àdó àti èpè kì í ṣe kan náà o èpè. rìwáyà Tirmidhi pé tó bá sí pé so àdúrà sọ́là ń sọ wọn ìpọ́n fi ń wọ̀ ọ̀nà pé kí òbí ó sọ ahọ́n rẹ̀ bọ́sibọ́lọ̀ sí ń gbàdúrà ní sí ń gbẹ ìpè náà so kó bí ó sọ ahọ́n rẹ̀ so yíwọ̀n then and generally èèwọ̀ sí ni kí mùmí ló sẹ́pẹ̀ léèyàn sàmà nínú lẹ́sà alákàmẹ́rà mọ̀ ṣẹ́yìn ìmọ̀ yàtọ̀ bá alẹ́ ayọ̀ àdìmọ̀ fàyẹ́ náà ń lọ àlìmọ́n so kó tó di pé lẹ́tẹ̀ẹ̀tẹ̀lẹ̀ nígbà tá before oríṣiríṣi kan ló ṣẹlẹ̀ ní ogun odu ẹ̀rí pé ogun mọ̀ṣẹ́ bó ṣe wáyé wọ́n hàn lámà tó ànífẹ́ ọ̀sán là ń padà nínú kònóòtù rẹ̀ ohun ó dápọ̀ àwọn àkàn tó ń sépèlé wọn láyà tó kalẹ̀ pé ní wọ́n rẹ̀ pé gbọ́dọ̀ sépèlé yẹn mà so èèwọ̀ even lára àwọn májẹ̀mú àdúrà ni wípé èèyàn gbọ́dọ̀ sépèlé ẹnu àdúrà so gbogbo tó bá wọlé sẹ́yìn kí n ṣàforíjì fún ni so tí n bá ṣàforíjì fún gbogbo tí n tàn bá wọlé ṣe òun kí n fi ṣe àkàsọ̀ lọ́sọ́dọ̀ ọlọ́ba yìí ní ọlọ́run bí wọ́n ṣàforíjì fún lágbájá yìí ṣàforíjì fún mi náà ṣùgbọ́n àtẹ̀rí wà níbẹ̀ yìí pé arákùnrin kan tí tí ó lọ tó wọlé lọ òun wá ìjókòó halakọ̀ ìjókòó tààlímù báyìí bí ṣe wá ń bọ̀ ọjọ́ kìíní anábì ní pé ọmọ àlìjánà kan wọlé nísìn ó dùn ẹlẹ́ẹ̀kejì anábì pé ẹnìkan wọlé sọmọ àlìjánà ni ó tún dùn ọtún ìjọ kẹta anábì ní pé ẹnìkan wọlé ní sọmọ ni ó tún dùn ọ̀kan lára àwọn sàbí wá ní pé ah, kí ni lẹ́yìn irú sẹ́wọ̀lẹ́ nìyí ń ṣe òun ó mọ̀ so ó ṣàlọ́lẹ̀ bá ní nílé pé kó accommodate òun pé òun ní ẹ̀ challenge ni ó sàn ní pé bismillah arákùnrin wa rí i pé ní jọ́kì kì í ṣe pé ń ṣe kìyàmù léèlì òun sì gbà àwẹ̀ lọ́sàn-án kàkà kọ́ ní ń gbà kò tó adé ọ̀kẹ́ta pé iye arákùnrin kí ń ṣe fọ́lọ́n torí pé wọ́n ní pé òun kàmátàrọ̀ pọ̀tọ́ orí náà bọ́n ṣe ń bọ́n ṣe ń ṣe láìfò tọ̀hún náà nù pọ̀tọ́ òun mójútó ni wípé gbogbo ohun tí ń jẹ́ wákàtí márààrún òun èjò já that's number one dẹ̀nẹ̀ lẹ́ẹ̀kejì òun òsùn níjọ́ kan rí láyé kóhun tó sùn lóhun fọlọ́ ni pé ọlọ́run gbogbo ẹni tó bá ṣẹ̀hun ní aburú tóun mọ̀ tó ṣẹ̀hun tó ṣe láìfí òun tóun mọ̀ àbí tóun ò mọ̀ òun yáfi rẹ̀ fọlọ́run nítorí títí ọlọ́run ọlọ́run wá yáfi òun náà so arákùnrin ni pé ní fàdáàlì kàyí ngangan ni àtọ́wẹ́ wákàtí márùn-ún mìíràn kí wákàtí márùn-ún ẹlòmíràn sì ń kí wọn nìkan kọ́ kí but fàdáàlì kàyí tọ́ sọ ngangan ni ó jẹ́ torí pé òun ló ṣòro ó ṣe ó ṣòro ó ṣe púpọ̀ bá taba kó èèyàn mẹ́ èèyàn márùn-ún taba kọ́ ọgọ́rin èèyàn jẹ́gbẹ́ alábìlẹ̀ èèyàn márùn-ún so àtàbí ni pé fàdáàlì kàyí ngangan gangan ló fà á so bẹ́ẹ̀ ni àbákẹ́rẹ́ ṣe dín ma tafawọkọ abakiri sidiki ọgọrọ obi kẹta ti sọ láti wàlàbí sẹ wàlàbí sọdakọ abakiri sidiki tó fi jọ tó fi di sidiku kì í ṣe wípé nítorí pé ó kírun jẹ lọ ẹjọ tó kù lọkọ kò gbàwẹ̀ jù wọn lọ ọtìbí ṣe in wakọ àfi kọlbì ọkàn rẹ̀ mọ́ kangakanga ọlọ́ngà sì jẹ́rìí sí ọkàn rẹ̀ mọ́ ló fi di sidiku oníkókóró ni wípé so ọlọ́run wọlá àkànṣe ọ̀rẹ́ náà kọ́ ọlọ́run kó sàwọn náà ní ẹ̀ tí wọ́n ń sàmójú kú o tí tó sọ̀rọ̀ ni àmọ́ ìyàbá lè ṣe ńlá so èpè ìgbọ̀rọ̀ máa ṣépè léèyàn pàápàá jùlọ ìyá àti bàbá wọn máa ṣépè lé àwọn ọmọ ọláwà alẹ́ ok ẹ ẹ ṣeun ṣe rí duwawo inú èdè lárúbáwá duwawo náà ni àtẹ̀pẹ́ àtàdúrà duwawo náà ni bọ̀ tó bá padà wá di wípé abakọ̀ qualify rẹ̀ àpè ní dá Allahu lahu àdúrà nìyẹn ó ṣàdúrà fún un tó bá pè ní dá Allaha alayhi ó ṣe ìpè fún un tó bá pè nínú rẹ̀ wáyà wọn wà dáwàtul walidi liwaladihi àdúrà nù wà dáwàtú alwálidi àlà wàlàdì ó ṣe ìpè fún un tó bọ̀tí àdúrà náà ni méjèèjì ó máa rí èdè jẹ́ èpè ní uh-huh. ok èpè ní uh, of course ẹni tó bá ṣàbòsí fún yẹn èpè èpè ní lámàrin tí kò ní tọ̀hún tó bá ṣàdúrà fún ìwọ̀n eh, àwọn afáàsọ pé ní mazlumu ẹni tí wọ́n tán bòsí so àdúrà rẹ̀ ọ̀nà méjì ni inú kó ṣe àdúrà ikhtiyaran willingly tẹ́ pé kì í ṣe it's not kì í ṣe under coercion àbí pé pé ní àdúrà tó ṣe lọ́ndà fọ́ọ̀sì ni wọ́n yẹ ẹ̀jẹ̀ tán lọ́pọ̀ látàkì máa fi sọ́ ẹ̀sọ́ wa so àmọ́ ṣe máa ń rìpọ́tù wípé lápèjúwe sàmúrọ̀ bùrù nísìnyí so tán bá tán bá ṣe fíktì wọn ní sòtá táwọn tó ń kó tó ṣàdúrà sí ṣe irú àdúrà tó bá ṣe sọ pé à ń tẹ́ ẹgbà yìí ọlọ́run jọ wúlò fún yín sàgbàdúrà nù bọ́tẹ̀ pé ni ó ṣe kìdí tó tó bá sẹ́yìn pé wọ́n lè pa lójú wọn pọ̀tàdúrà tó ṣe níbẹ̀ ń kì ṣe àdúrà èpè ni tí ó sì mú wọn nídà ó sẹ́yìn pé àwọn sàdúrà àbí kò sàdúrà yóò mú wọn then willingly ìtúwáyé pé ní ó bá wá ṣe willingly fún ara rẹ̀ títí pa fọ́ọ̀sì rẹ̀ pé ah ọlọ́run nìyí ìsàbòsí fún mi tó àmọ́ foríjì kọ foríjì mi náà ọlọ́run gbà ilé ìmúládùá fún un اللهم هذه قومي فإنهم لا يعلمون سبحانك بتاعهم على طيب وستاي تان تان جانب صلى الله نسوتا. وسلم so màlẹ́kà gàlẹ́ báyìí pé ní àwọn rẹ́dì àti destroy gbogbo odidi ìlú nàbí ni pé àkàmọ́pọ̀ ah, àwọn rẹ̀ nítorí ọlọ́run ó tún wá ṣe àdúrà fún wọn lónìí tọ́ìfù lónìí is about one hundred and fifty kilometres to Medina uh, sorry to Mecca not Medina to Mecca tọ́ìfù lónìí lára àwọn citadel Islam ní mamlaka ló wà ní Mecca so eh, àwọn àìpé ni ẹni tá a ṣàbòsí fún tó bá ṣàdúrà báyìí tó bá kó ṣàdúrà fún alábòsí lọ́pọ̀ pẹ̀lú fọ́ọ̀sì ni èpè ni pọ̀tọ́ àìpé bá máa ṣàdúrà fún tí èsì pẹ́ẹ́nì kankan ló fọ́ọ̀sì rẹ̀ tó tó fi tó fi ṣàdúrà fún tó kó náà ó lu àdúrà fún ara rẹ̀ pé ọlọ́run lágbájá ṣàbòsí fún mi tó tó máa rà pé tí n bá sì bẹ lọ́run lé lórí ọlọ́run ó gbà mo yáfè rẹ̀ ọlọ́run yáfè mi náà ọlọ́run yáfè ń then mazlumu náà tó wá ní ẹni tá a bò síhùn náà kó náà rí pé ní dóòlè pé mazulumu ló ní o kó náà masa alábò kó má jẹ alábòsí o tó tó bá jẹ alábòsí nǹkan tí Imam Malik wí dá dọ́ọ̀lẹ́mù lẹ́yìn tẹ́kùnmínà dọ́ọ̀lẹ́mù ní padà jẹ́ o àtàgbà Malik lórí àdéhìí yìí pé táyì ẹlòmíín bẹ tọ́ pé ní wọn ò rí pé ní yín wọn bò ó sí bọ̀tí yóò máa bẹ lọ́hùn wọn lọ́hùn nígbàdúrà rẹ̀ ṣé àwọn alábìín parọ́ ni anábìín parọ́ sọ̀rọ̀ lọ́wọ́ àǹsálà wọn náà ni kò túnra rẹ̀ wò alábòsí lòun náà so yìí ni lè àti sàkéyèsí wallahu alam náà. èèyàn sanwó èèyàn sanwó àbòsí pàṣẹ eh, tó tábà ní pé wọ́n bóyá ṣiṣẹ́ mọ̀ irú eléyìí ní ṣe contract ni gbòòrò náà ń lò contract ni ó ní ń ṣe pẹ̀lú muhammed láti law of contract ló gáàdì léyìn pé òkè àjọ máa ṣe báyìí ọ̀fun mi lé ọ̀fun mi lé léyìí so tó bá wá sanwó tí yóò lọ ṣe nísìnyí pé ni yóò lọ challenge yóò lọ seek fún redressing kò ṣe pé pé mo sanwó so ẹ eh, proof mi sì ni so but eléyìí òun yìí ní sẹ́pẹ̀ kéèyàn lè kéèyàn lè pé ààrẹ ni. ẹni tí ẹni tá tàbó sí fún alábòsí ń sẹ́pẹ̀ fún ẹni tá sí fún òun náà ni iná là ń sọ mi ṣe pé kí àgbàlagbà kan dé ní ìsìn kọ́rọ́ ọmọ kékeré kan tí ọ̀sẹ̀ tí ó rò ọmọ òsè náà ó sì sọ ní kò àwọn azọ́ ní pé akímúṣe fún ètò sọ ní mi àwọn ọ̀nà kan lọ́wọ́ mọ́ èyí náà ṣe pé inú kàtò fún àwọn yìí hùn àfi tó wáyé pé ní ẹ̀rí bá wà fún pé èèyàn gbọ́dọ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ kì í sábà sí ẹ̀rí tánà bẹ́ẹ̀ sọ́mọ́sọ́ ni pé bá pàpẹ́jù bóyá ó máa ń ṣe eh, àdúrà kan ní ẹ̀mẹ́ta ni abẹ́ẹ̀ márùn ni àbá wọn pé ní eh, èyí tó máa ń ṣe lẹ́ẹ̀mẹ́ta kì í ṣe kí dandan ni pé ká dó lórí mẹ́ta so ó pọ́sibò kó jù bẹ́ẹ̀ lọ àgbọ̀dọ̀ táìmù rẹ̀ ni ṣùgbọ́n táìmù nọ́mbà fún yàn pé ìbáyìí ni wọ́n máa ń ṣe so njọ tọ́lọ̀ bá ní kí ẹyọ kan wá so yóò ṣe ẹyọ kan tọ́lọ̀ bá ní kí mẹ́ta bá wá yóò ṣe mẹ́ta bọ́lọ̀ bá rí so yóò ṣe so bọ́lọ̀ bá ti ní kí ó rọ̀yàn lọ́rùn so náà ni ta'ala alam sájídà ti tẹ̀láwà ẹ̀rọ ẹ̀sìtìjà so ó lè ṣe sùjúdù ó lè forí kalẹ̀ yóò kò ní kó má forí kalẹ̀ eléyìí Allahu a'lam wa sallallahu wa sallama ala nabiyyina Muhammadin wa ala alihi wa ashabihi wa sallam